atọrọ àlékún ìṣẹ́ ọlọ́ọ̀bá àánú ọlọ́ọ̀bá àti àjẹjẹ ọlọ́ọ̀bá fún àgbájọ Ànábì sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn arábí Ànábì àtàwọn sọ̀hábà àti gbogbo ẹ̀kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé gbogbo Ànábì sallallahu alaihi wa alihi ni alẹ́ ẹlẹ́ẹ̀kẹrin fáṣọ nínú oṣù ọ̀rọ̀mọ̀bọ̀n tó ṣe déédéé ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn ọdún mẹ́rin ó lé ọgbà àti mẹ́sàn-án lẹ́yìn hijira lẹ́bí sallallahu alaihi wa alihi wa láti ìlú mẹ́ta lọ sí ìlú mẹ́dínà ọba tí ó yọ̀nda ọ̀rọ̀ náà ní ọba ní tó lè yìí ọba wà ní gẹ́gẹ́ tí ó tàláyé yọ̀nda rẹ̀ fún wa láti ìlà parí àwọn tẹ̀lé ọba àwọn iṣẹ́ rí tí èèyàn máa ń tẹ̀ ní ọ̀pọ̀ ọ̀rọ̀ bọ́ọ̀lù ọba wà ní gẹ́gẹ́ máa ń tí a máa ń fi rí àánú ọlọ́ọ̀ba láyé àtàkùnrin àmà ọba wà ní tí yọ̀nda rẹ̀ fún ọ̀pọ̀ ọ̀rọ̀ àtúntẹ́lọ́ bàbá kan náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀mọ̀bọ́ọ̀n fún ọba ìjọba tó ti fi àjẹyìn ayé ọ̀la ìjọba tó fi ọlọ́ọ̀ba ọ̀la tó fi ọlọ́ọ̀ba. eléyìí tí a gbé yẹ̀wò lọ òun náà ni تحذير أهل السنة السلفيين من خلقت مولدات أهل الأهواء المتبعين وقفني على أهل السنة والجماعة على السلفيين وقفني ثم ولا تدور nípa mímọ̀ òrùpọ̀ àti mímọ̀ ìjòkó pẹ̀lú àwọn onídídá ilé ìlànà ìjẹ́ ìgbìyàn gbogbo ẹni tẹ́ni tó bá fẹ́ jẹ́ sálàtì من أراد أن يكون سلفيا حقيقيا gbogbo ẹnikẹ́ni tó wá fẹ́ jẹ́ sálábì tòótọ́ tí kò fi ṣe sálábì àpèmára lásán nítorí wípé ìpè àpèmára sálábì òun kọ́ lọ́sọ̀rọ̀ sálábì tí bá ti pé ká máa rin ìlànà àwọn sálábì sọ́ọ̀lì àwọn olùmọ́sọ wípé àlẹ́ ìtọ́jú بالحقائق والمعاني لا بالألفاظ والمسميات eléyìí tí a kàkó tó dẹ̀ wúlò tí a fẹ́ pàtàkì òun náà ni alhàkọ́ ìtòwọ́n máa rí kí ni pàápàá nǹkan tí nǹkan jámá gan kí ni túmọ̀ sí nǹkan jámá báwo ni nǹkan ẹtì nílò lòdò gangan láàrin alfáàbí wọ́n mú sọ́mọ̀ yà kìí ṣe orúkọ ní ìta bá sọ nǹkan àbí orúkọ ní ìyàbá sọ rárá rẹ̀ òun náà láti máa fún nígbàjọ́ ó dá tí ojú ọ̀nà sálàpù tó kílẹ̀ àdé àwọn sálàpù tó mà àwọn ẹni rí ìsájú wọ́n ní pé èèyàn ń pèpè ní tó náà ń pèpè ní tó náà lọ́dọ̀ tí wọn wọn èyí tí ìgbà wípé a lè pè ní sálábí lọ́dọ̀ tí wọn wọ́n rí pé èèyàn ń pèpè sí eh tarifan yan kuka ji aqida ahli sunnati wal jamaa aqida ahli sunnati wal jamaa ó dẹ̀ ń pẹ́ kò sí manhaj ahli sunnati jamaa kò tí ì tó lọ́dọ̀ wọn o wọ́n mọ̀ wípé ó lè máa ṣerú ilé ìbáyìí ìbájú òbí ní ahli sunnah ẹni jẹ́ fún yín látọ̀jú asaru kan bẹ tí wọ́n gbà wá látọ̀dọ̀ abubakar ibn khalad al-bahili allah yarhamuhu ìkan àwọn àgbàfà tí wọ́n ti kú ti pẹ́ ní ní nǹkan bí ọgọ́rùn-ún méjì ọdún tí ìjọba lẹ́yìn sọ́lọ́lá ọ̀tọ́lá ni wọ́n kú ọgọ́rùn-ún méjì ọdún ní díẹ̀ tí ìjọba lẹ́yìn sọ́lọ́lá ọ̀tọ́lá ni wọ́n kú abubakar ibn khalad al-bahili asaru tó ń bá ara pẹ̀lú wọn يحيى ní sẹ́mi يحيى yáhíyá سعيد yáhíyá سمعت يحيى بن سعيد القطان ولا وضع لدن يحيى بن سعيد القطان يقول في كنت لما قدم سفيان الثوري البصره ẹ̀dàgbẹ̀ máa gbọ́ apá òkè ọ̀fẹ́ kàrí dáadáa káàlì bá àmọ́ bí àwọn sálàmù ṣe rí àwọn tó bá tẹ́ra lè ojú ọ̀nà wọn tó bá tẹ́ jọ wọn ìgbà tí a tòbíyànà sáwòrí ìgbà tó dé Madina tàbí ń sọ̀rọ̀ fún wa yìí Sa'id bin Yahya al-Qattan Yahya bin Sa'id al-Qattan ó ní lámà fadima tòbíyànà sáwòrí al-Madina ìgbà tí tòbíyànà sáwòrí dé Madina جعل ينظر إلى أمر الربيع يعني ابن الزبير وقدره عند الناس سأل ìgbà tó jẹ́ ìlú Basra àgbàfà Sufyan Thawri ìgbà tó jẹ́ ìlú Basra ìlú kan náà wà ìlú Islam ló pè ní Basra ìgbà tó jẹ́ ìlú yìí ọwá bẹ̀rẹ̀ sí máa wòye sí ọ̀rọ̀ àrọ̀bí ẹ̀ ẹ́ táńpé ní ibn sùbẹ́yẹ ó bẹ̀rẹ̀ sí máa wòye sọ̀rọ̀ rẹ̀ àti bí àwọn èèyàn ti ń pa ní torí òní àti báwọn èèyàn ti ń dàgìrì ní láti lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ sáàlì gbà tó wá rí bí àwọn èèyàn ṣe ń tíkẹ̀tíkẹ̀tí tí wọ́n ń pàbàrà rẹ̀ lọ mú mà látọ̀dọ̀ rẹ̀ bí àwọn ẹ̀rẹ́ pé a ṣe ṣe ní kí ni ẹni tẹ́ lọ kẹ́kọ̀ọ́ ó ní kí ni mazhabu ẹ̀sẹ̀ lọ tó tẹ́ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìlànà ó ní rìn wọ́n ní máa mazhabuhu illa sunnah kò sí lànà kankan tí ń tẹ̀lé tí ó rìn sí ẹgbẹ́ tẹ̀lé tó bá yàtọ̀ sí lànà àrùsùnà ìlànà àrùsùnà náà ní ó ń pọ̀ tẹ̀lé ìjọ́nà sọ́wọ́ yí ọ̀dà àmọ́kọ́ wà máa ń bí kọ̀ lẹ́tùbù àwọn onírin alul qadar wọ́n ní àwọn ọ̀dàríyà ni ọ́lá huwa qadari ó ní ẹni tẹ́rù ẹni tẹ́rù tó rẹ̀ qadari òun ẹ máa wo wípé ó ní ojú ọ̀nà àrísúnnà ó pẹ̀lú ojú ọ̀nà àrísúnnà kò tí tó Sufyanu Thawri kò gbá kìíní ìlọ́wọ́ ẹgẹ́ bí wípé ẹni gbàtán bílé tó gbọ́n lè pé ìmọ̀ àbòrò kí ni mẹ́sàbù ẹ̀ ìlànà wo ló ń lò ìlànà wo ló ń tẹ̀lé ìlànà wo ni ìlànà ta ní tẹ̀lé wọ́n ìlànà nẹ́tọ̀ ni ọwá ń bèèrè lọ́wọ́ àwọn wá ní àwọn olùlọ́rẹ́ rẹ̀ àwọn onímọ̀ ń bá ṣe wọ́n ní àwọn tí ń bá ṣe rèé wọ́n ní àwọn ahlu kọ́dàrù àwọn kọ̀dàríyà kí ló sọ ó ní gbàgbé ẹkún bá wọn padà rí àti so ẹwọ orú àwọn àbá yìí bí àwọn ṣe bí àwọn ṣe bí wọ́n ṣe gbọ́nú gbẹ́lẹ́yìn tó nínú ọ̀rọ̀ àwọn onídíjà òun ẹni tó máa ó ní àwọn kan wọ́n wá wò lónìí wípé àbòsí kan tó burú náà nínú káwọn pẹ̀lú tó burú nínú káwọn bá máa sọ pé

nítorí pé nínú manhaj ni àkídà wà nínú manhaj manhaj gan ló tóbi ju àkídà lọ nínú manhaj ni àkídà wà ẹgbẹ́ bọ́ jẹ́ pé nínú manhaj òun ni báwo láti ṣe kòtò jọ̀nà náà wá ẹ̀mọ́ tó ń pè manhaj ni ìlànà táàbù súnà rìn wọ́n lè yàn kò rìn lànà àbù súnà ṣùgbọ́n láti ìlànà àbù súnà tó bá láti ìlànà àbù súnà kò ní ìlànà àbù súnà so kí ọjọ́ ipá ti tún náà ni ohun ṣùgbọ́n ìlànà súnkù lọ́wọ́ ní ṣe lọ́wọ́ pé òun jẹ́ àdìsí nínú àkídà ṣùgbọ́n mẹ́nàjò ọ̀sùn kí òun fẹ́ máa fi ṣe lọ́wọ́ bá ẹ̀dá kò tó rọrùn bẹ́ẹ̀ tí àdìsí nínú yóò jẹ́ àdìsí lókí yóò jẹ́ náà báwo wá ní pé àkídà rẹ̀ dá mẹ́nàjò rẹ̀ yóò dá tó ń bá bẹ́ẹ̀ jẹ́ pé mẹ́nàjò yóò dá yẹn mẹ́nàjò tó ń kàkà rẹ̀ sí ọ̀rẹ́ jáde tó sọ òṣèlú tó wà lórí ìlú yìí kíkẹ́ bá táwọn ìwà lè mùsùlùmí àwọn ẹni máa ń sọ bẹ́ẹ̀ àwọn olùmọ̀lẹ̀ ti ṣàlàyé ẹ̀ dáadáa wípé àwọn ẹni máa ń sọrú àwọn ọ̀rọ̀ yẹn láti fi jẹjẹ àwọn àwọn tí wọ́n jẹ́ àìsùn náà láti fi jẹjẹ wọn láti lè fún wọn sínú àmì sínú páńpẹ́. ẹ wo Sùfíánù Sáwùlì níbi wípé ta lèyàn bá ṣe lásán ó dẹ̀ tó pé wáyé pé ọ̀dà ìlú nítorí wípé kò rọrùn pé yẹn máa bá àyà káte àtọ́jẹ́ pé ẹni yẹn ẹ̀jẹ̀ tó ra yìí tó jẹ́ báwọn sálábọ̀ sọ wípé man kófí ẹ̀ka àléyìn náà dìjà átúrú lamtafa àléyìn náà olùfàtò man kọ́bíyà tí àrí náà di àtùkù ẹni tí dídá rẹ̀ bá pamọ́ fún wa tí a táà tí a rí dídá lára rẹ̀ ó fi dídá rẹ̀ pamọ́ a rí dídá rẹ̀ pamọ́. wọ́n ní láyà fa àrí náà olùfàtùkù ibi dáàdì mọ̀ bí tí òjì ìfarapamọ́ fún wa ní àwọn òun ní bá ṣe àwọn òun ní bá ṣe ibi dáàdì gbà mú nìyẹn sáàbá tiẹ̀ tó bá tiẹ̀ kí ìyá rẹ̀ bá pamọ́ tá àlọ́ bíyà rẹ̀ ẹ̀ padà lọ jẹ́ ti irú ìyàwó ló jẹ́ níbi àwọn tó ń bá ti papọ̀ níbi àwọn tó ń bá ti níbi àwọn tó bá ti ń bá ti yẹ ẹ̀mọ̀ pé àwọn èèyàn rẹ̀ náà nìyẹn. kò ní báyìí torí pé nínú alukur'an tí ọlọ́run bá bí tẹ́ láti tẹ́kì lórí ọ̀pọ̀ ọ̀nà ìlú nìkan ẹ mẹ́yìn ọ̀rẹ́ nínú àwọn tí ìtara yín ẹ mẹ́yìn ọ̀rẹ́ kankan alásùnmọ́ alábàájò púpọ̀ ẹ mẹ́yìn wọn ní ẹ mẹ́yìn ẹnì kankan lọ́rẹ̀ẹ́ lèdú nìkan yàtọ̀ sí ẹni tó bá jára yín sọ́rọ̀ ọba àti jáde pé láyà ìlú nìkan kọ̀bálà àwọn àwọn onídídá yìí àwọn èèyàn burú yìí ẹmọ̀ pé láyà lóòrẹ̀kùn kọ̀bálà wọ́n ní máa tẹ́mi níbi àti kó àbúrú báyí láyà lóòrẹ̀kùn kọ̀bálà tẹ́ bá lọ yan ọ̀rẹ́ nínú àwọn tí ó jọ yín nínú àwọn tí ó ṣe àdìsún nàbí tí yín tẹ́ yan olùbájò púpọ̀ láàrin wọn láyà lóòrẹ̀kùn kọ̀bálà ọlọ́run bá ní ẹgbẹ̀ pé ibi tí wọ́n burú dé wọ́n ní sinmi lórí bọ́ sọ ìdá wọn pẹ́ ibẹ̀ kiri gbogbo bá pẹ́ ibẹ̀ pẹ́sibẹ́ wọ yín súnmọ́dọ̀ wọ́n sinmi lórí ẹ̀ kódà ọlọ́run bá lè jáde pé wípé wájú máa àmìtù ọlọ́run bá ní máa ń dùn mọ́ wọn òun náà ní bá ń bá tí máa ń dùn mọ́ wọn pé ẹ́ nínú àwọn ìjọ míì tó yàtọ̀ sí ti ẹ gbọ́dọ̀ máa ń ọ̀rẹ́ nínú àwọn oníjíjà tó bá ti lè mú yẹn máa ọ̀rẹ́ nínú àwọn oníjíjà ìmọ̀ yìí nínú wọn nínú gbogbo àwọn tí wọ́n bá àwọn èèyàn wọ́n mọ̀ wípé téèyàn ẹni tẹ́lẹ̀ ẹgbẹ́ ẹyẹ ni yẹ́ máa ń wọ́tọ̀ àbí ẹgbẹ́ ẹyẹ òun náà ni yẹ́ máa wọ́tọ̀ tòtí yàn bá jọra yàn ẹ ìjọ máa ṣe ẹ jọra yín òun náà ń ṣe papọ̀ ṣé tó ká wo bí àwọn tó ń bí wọ́n ti jẹ́ wọ́n dúró dé lórí súnnà dé báyìí tó máa ma òun yí òun yí pé bí wọn bá mọ̀ ẹ́ látara wọn tí wọn rí yíyá àtàkàlà ẹ̀kọ́ pamọ́ sí àgbà pamọ́ níbi ẹni tó ń bá rìn sí ẹni tó ń bá ṣe ìṣẹ́ ẹni tó ń bá jòkó ìbẹ̀rù oṣù mẹ́rin yẹn tọ́jọ́ òwúrọ̀ yẹn yẹn. náà nítorí àsìkò wa àwọn àṣàrò tí a ń gbé ẹ̀wò lọ òun náà ni àwọn àṣàrò tó wá látọ̀dọ̀ àwọn sálábùn káwa náà lè mọ báwo ni àwọn àbáṣún náà tá a fẹ́ ká jọ tá a fẹ́ ká máa ìlànà wọn báwo ni wọ́n ṣe ń ṣe káwa náà lè kọ́ sí wọn. náà àbáwa àlìmámù Barbahari Usman Umar ta'ala Naam. Àbíjúwájú ká tó dọ́dọ̀ àfáwà àlìmámù Barbahari Usman Umar ta'ala ilé tí a ka afáwọ̀ ẹ̀ lánàá tàbí pé ó kú ní ọdún 301 lẹ́yìn hijira lẹ́bí sallallahu alaihi wasallam àbáwá tá pè ní Abu Ja'far Muhammad ibn Abbas ibn Ayyub al-Akram so wọ́n ní wà káàrin mọ̀ta áṣìbàn ti súnnà wọ́n jẹ́ nígbà pé wọ́n lè kókókó nínú ìṣe ìbáwọn onísúnnà nìkan ṣe àti ìmọ̀ ti súnnà nìkan ká má ti nǹkan kan ní ìmọ̀ fún súnnà káàdà mọ̀ta áṣìbàn lè súnnà rọ̀lẹ́bọ̀n aláàrí ìgbìyàrí wọ́n lè jẹ́ tó lè kúkú máwọn bíbá so wakazalika imamu ahli أولاني أبو محمد الحسين بن علي بن خلف البربهاري الإمام البربهاري أوقني ọdún ọgọ́rùn-ún mẹ́ta ó lé ogún àti mẹ́ta lẹ́yìn pé ọgbọ̀n bí ẹyọ kan lẹ́yìn hijira Nabi sallallahu alaihi wasallam òun ni àbáwa alimamu Barbahari òun wọ́n kú ìgbà tí alimamu Zahabi rahimahullahu ta'ala tó ń sọ̀rọ̀ nípa alimamu Barbahari wọ́n ní káàrà kan wà láti hap wọ́n jẹ́ ní tí máa ń sọ òdodo ní gbogbo ìgbà ọ̀wà láti hap bó bá lábọ̀ nìyẹn yẹn ni pé ìṣòdodo wọn ó dógbò ń kó gidi gan wọ́n dógbò ń kó yẹn bá máa ń ṣe ní gbogbo ìgbà fẹ́ẹ́rẹ́ kò sí ìgbà tí òkè ń ṣe onámọ́nù bá lábọ̀ yẹn ṣe gbogbo ìgbà nínú ìgbésí ayé àdìmọ́mọ́nù bá fà á rí òdodo ní wọ́n sọ báwa náà àwọn tá a fẹ́ ká jọ rèé àwọn náà a fẹ́ ká jọ wọn a fẹ́ ká kọ́sì wọn níbi irú àwọn wáyé kana qawwala al-haqqi da'iyatan ila al-athar wọ́n á jẹ́ máa pe àwọn èèyàn lọ síbi ìlànà tí ó wá látọ̀dọ̀ Ànábì àtàwọn salaful umma nítorí ilẹ̀ látọ̀dọ̀ Ànábì àtàwọn salaful umma lọ́mọ tó gbèlọ síbẹ̀ la yakhafu billahi lawmata la'in wọn kì ń bẹ̀rù níbi tí ọlọ́wọ́ bá ewu abúni wọn kì ń bẹ̀rù ẹ̀ àwọn kì ń bẹ̀rù pé ẹ̀kọ́ bu àwọn àwọn kì ń bẹ̀rù pé àwọn ẹ̀kọ́ ó máa bà wọn ló gbogbo tó bá yẹ kí wọ́n sọ lódodo wọ́n máa sọ wọ́n lè máa tó lórí ọba wa àwọn èèyàn bá àmọ́ wá sọ tó bá wù wọ́n nípa wọn láyà kọ́pù kì í láyé lọ́mọta láyé wọn kì ń bẹ̀rù pé ẹnìkan ó bu àwọn àbẹ́nìkan bà wọn ló níbi tọ́lọ́wọ́ bá ọ̀rọ̀ yìí a rí inú sí yàrá àìlànà nùbàlá mùjálàdù ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún page 90 àbáwà ibn kathir rahimahullahu ta'ala ìbátáwà tó ń sọ ọ̀rọ̀ wọn nínú al-bidayatu wan nihaya al-bidayatu wan nihaya mùjálàdù ẹlẹ́ẹ̀kọ̀kàlá page 213 nínú al-bidayatu wan nihaya ibn kathir tó ń tí ó wáyé máyà alfaqihu alhambali ẹni tó nímà nípa fíkìrù ni tó ti rí ojú ọ̀nà imam ahmad alhambali lórí ọ̀rọ̀ fún alwa'idu ẹni tí máa ń ṣe wá sí báwọn èèyàn ni wọ́n sọ́ṣíbùl almarwazi sọ́ṣíbùl marwazi almarwazi ó bí yàtọ̀ sí almarruzi almarruzi pẹ̀lú báyìí ọ̀tọ̀ ni àmìlẹ́yìn alìmọ́rùwàsì pẹ̀lú zai onílé ìbáyìí wọ́n ni sọ́ọ̀ṣùgbùn marwàsì wàtàhàlán a wátàtàrí àwọn tí wọ́n tàǹfà lọ́dọ̀ wọn wákàrí wọ́n wà ká na ṣadídan ala ahli bidai yẹn pé àwọn tí alimami al-Barbahari wọ́n súnmọ́ lakàtí lakàtúwájú yẹn wà ká na ṣadídan ala ahli bidai wọ́n jẹ́ ni tó lè kókó báwọn bídà wọ́n jẹ́ ni tó lè kókó báwọn bídà yẹn nítorí pé kí dídí àmàbà aráyè láwùjọ yìí nítorí pé kí dídí àmàbà aráyè láwùjọ yìí gbogbo àwọn sálà fẹ́ wọ́n bá gbé kó àwọn àtàwọn yìí wá gbogbo àwọn sálà bù pátá ọ̀tẹ́lì kankan tí wọ́n ròyìn pẹ̀lú pé ó bá wọn bídíà ó bá wọn tí ń jẹ ìdí láyé ọ̀tẹ́lì kankan tá máa ròyìn pé ó máa ń lẹ̀ pẹ̀lú àwọn oníbídíà gbogbo pátá ilé kòkó bá wọn oníbídíà lọ́dọ̀ ròyìn wọn wàkánà ṣẹ̀dídán àyà àhìjídáyí wọ́n máa tó yẹ pé ipò wọn tóbi gan tùwàjímù lọ́sọ́tú wàláàmà àtàwọn ẹni ẹ̀ta àti gbogbo àwọn gbogbo èèyàn náà ni wọ́n máa ń tọ́ wọ́n gbé wọn tó ni ní fíìsì mo sọ lẹ́ẹ̀kan yẹn. alimami barbahari yìí tá a bá lọ wọnú kọ̀wákọ́tù hanabila ní mujalladu lẹ́ẹ̀kejì fìtìtìn àti almanhaj almanhaj al-ahmadu almanhaj al-ahmadu tá a bá lọ wọnú mujalladu àtú àpèjì 26 àtọ̀bá ọ̀kan mẹ́fẹ́ wàkàlẹ̀ ìgbà bahari mujahadatun wa maqamatun fìdíì kẹfíọ̀tún wàkàlẹ̀ mọ̀kọ̀lìkúnà yíwọ̀lìdúnà ọlọ́tọ̀fọ́ni àìyí alimamun rabari ne wani wakana din barbahari o n bẹ fún alimamun barbahari mujahadat àwọn ìgbìyànjú lọ́pọ̀ nínú ẹ̀sìn wà maqamat àwọn ipò ńláńlá nínú ẹ̀sìn ó wà fún ìmọ̀mọ̀ al-Barbahari wà maqamatun fid-din àtàwọn ipò ńláńlá nínú ẹ̀sìn wọ́n yà ìmọ̀mọ̀ al-Barbahari kẹfíọ̀ wọ́n ní وكانت للبربهار مجاهدات ومقامات في الدين كثيرة وكان المخالفون àwọn tó wá ìyapa sí àdìmọ́mù Barbahari àwọn oníbídà yughalidhuna qalba sultani àìlì wà máa mú ẹ̀mí àwọn alátẹ̀lé lórí àdìmọ́mù Barbahari wà lọ máa sọ̀rọ̀ àwọn àdìmọ́mù Barbahari fáwọn alátẹ̀ ní ìsọ tó jẹ́ pé ẹ̀mí àwọn alátẹ̀ òbílẹ̀ ọ̀rọ̀ yìí mo ní àbá nínú a àbọ̀bọ̀ ọdún mọ́ka iná àbá nínú alimanhajjul ahmadu ní mujalla gbẹ̀lẹ̀ kejì pizza sẹ́mù nínú ẹ̀ bákan ìsábàlá wọn tọrọ ọdún hanabila ní mujalla gbẹ̀lẹ̀ kejì pizza 44 wọ́n alimamul barbahari ta ma wípé ó lè kókó lórí àwọn onídíjà òun sọ nípa òun náà pé masalu ashabi bídá yìí wọ́n ní àpéjúwe àwọn oníbídá rẹ̀ ẹjẹ́ júwe ọkùn ilẹ̀ ni màwá masalu ashabi bídá yìí àpéjúwe àwọn oníbídá masalu làkọ́rì ọ̀dà gẹ́gẹ́ bí àpéjúwe àkekèé ni sàǹpé àkekèé kòkòrò lóró bídá ni yadfaluna ru'usahu wa abdanahu fi turab wọ́n ti orí wọn àtàrà wọn ó ti bọnú yẹ̀pẹ̀ tẹ́ẹ̀ ewu àti ìta ń bẹ níbẹ̀ ẹ̀ níma ń bẹ nínú yẹn wọ́n ti orí wọn àti ara wọn bọnú yẹ̀pẹ̀ ni yẹ̀pẹ̀lónà rúkúntàwò àbíyànàwò sọ̀rọ̀ wọ́n yóò kùrì júnà àdínábàwò wọ́n wà jẹ́ ìlú tó àgẹ́gẹ́ tí orí àtàrà bọ inú ìrùlẹ̀ yọ́mọ̀ wá wó ẹ̀yọ́ onímọ̀ yí pé tó ní ìrù yẹn ètò lè kágbàkò báyẹn ni báwọn onílẹ̀ àṣírí yẹn fàyílẹ̀ àtàmọ́tìkanò tọ́bọ́wà lè ráyè farabalẹ̀ tátàríbi tọ́sífẹ́ni tentacles kan tọ́rí tó jẹ́ ní gíráǹdì kan ládàgù wọ́n mọ̀ wá tàwọn èèyàn lọ jíjà ti gbọ́dọ̀ bà wọ́n láyè nìyẹn ẹ má jẹ́ kí wọ́n ẹ má jẹ́ kí wọ́n rí bí ti ẹ̀ka múlẹ̀ ẹ má jẹ́ káwọn ẹ má gbà wọn ní dídí àláyè rárá ẹ má fún wọn ní breathing space ẹ má fún wọn láàyè láti mí tó gbé tẹ bá ti lè fún wọn láàyè láti mí rèé wọ́n bẹ̀rẹ̀ sí máa fi àwọn èèyàn sùtà wọ́n máa pa tún náà ni wọ́n máa wó tún náà wọ́n dẹ̀ máa dá ẹ̀jẹ̀ nípa àwọn èèyàn lójú ni. fàyídà tàbátkanù lábẹ́hù wàkàdáríkà àrùn ìdíjáì àìmọ́mọ́ bàbá àrí ní àpéjúwe báwọn onídìí àṣírí hum ẹni tó pa wọ́n ni wọ́n láàrin àwọn èèyàn wọ́n pa mẹ́gẹ fàyídà àtàmẹ́kànù tó bá ti wá lè ráyè lágbára láti fara láti lè rí ẹ̀tàbíjà ara wọn bálàgù máa yùrì ìlú èyí wọ́n fẹ́ èyí tí wọ́n nífẹ̀ẹ́ sí ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí máa mú wọ́n wá bẹ̀rẹ̀ sí máa wọ́n bẹ̀rẹ̀ sí máa rí ṣe tó bá ti yẹ̀ láàyè sí ẹsẹ̀ rẹ̀ lọ́fẹ̀ẹ́sẹ̀ wáyé náà tàbí ká sọ pé fàyídà tàbákanú bálàbò máa yìí nìjú fàyídà tàbákanú bálàbò máa yìí nìjú tẹ́bá ti ráyè tán ráyè fẹ́kẹ̀ wálẹ̀ tí wọ́n rí di tọ́rígi wọ́n jẹ́ ní gíráàdì tán bálàbò máa yìí nìjú ibi tí wọ́n lọ yẹ wọ́n padà mọ́ alọ́lẹ̀ wọ́n padà wá bílẹ̀ ẹ má gbà wọ́n láyè rárá torí ìbáyìí rèé oúnjẹ kóyé wa nínú àwọn jẹ́ pé wọ́n lè kòkó mọ́ àwọn ibi dáadáa ni wọ́n lè kòkó mọ́ àwọn ibi dáadáa bákan náà rí àfáwà المحدث الإمام أحمد بن عون المحدث الإمام أحمد بن عون الله أبو جعفر الأندلسي القرطبي tí wọ́n kú ní ọdún 378 النبي صلى الله عليه وسلم. آه ولي فقد قال أبو عبد الله محمد بن أحمد بن مفرج كان أبو جعفر أحمد بن عون الله محتسبا على أهل البدع غليظا عليهم مذلا لهم وني أفاوى أبو جعفر أحمد بن عون الله wọ́n jẹ́ ẹni tó lè kókó tó lè kókó máa wọn níbi àga mọ̀bílá láhùn wọ́n àjẹ́ máa yẹ pẹ̀lú àwọn níbi àmì wọ́n fi ń pọ̀ wọlé wọ́n máa yẹ pẹ̀lú àwọn níbi fọ́ọ̀lìbà límàtàwí ìhì wọ́n àjẹ́ máa wá aburú wọn káàkiri wọ́n máa wá burú àwọn níbi káàkiri mọ̀sáyà mọ̀bọ́ọ̀rù wọ́n á dẹ̀ máa yára sí ibi gbogbo tí ó bá ti kó nira báwọn oníjíjà wọ́n á máa yára sí kẹ̀kẹ́ tó bá ti mọ̀ pé kí nípa ó kó nira báwọn oníjíjà báyìí wọ́n á yára sí ibi yẹn. شديد الوفاة عليهم مشردا لهم إذا تمكن منهم غير محسن عليهم وجاء لتمن لفقه جديدا نجي باو نجي جالو tó bá gbá onídíjà mú ọmọ sí ilé kókó wọ́n bí ń bá wọn lò jíjíjá tọ́ ọ̀rọ̀ wá sábàgbẹ̀ lágbára lórí kan ìgbámúgbó ti hánjú ẹ̀ ìgbámú tó ní agbára ni wọ́n ni وكان كل من كان منهم خافيا منه على نفسه متوقيا لا يداهن أحدا منهم على حال ولا يسالمه wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ti fi ra nínú àwọn oníbídíà ẹ́ tí wọ́n bá bí lè mẹ́rú àwọn wọ̀nyí inú àwọn tó fi ra nínú àwọn oníbídíà yìí tó bá lè wọ́n ní kéèkèé yìí pẹ̀lú ẹ̀ so wọ́n ní wọn ní rọ̀ pẹlú ẹ ní ìṣesí kẹ̀kẹ́ rárá wọn àjẹ̀ ní máa lò pẹ̀lú àlàáfíà bákan náà rèé tó bá rí aburú kan láwùjọ lọ́bùjú gan ní ẹ̀ wọ́n á dìde kápá aburú yẹn ni wọ́n á ti tó bá rí ẹni tí àwọn tó pamọ́ tẹ́bá bí lè rí mú kàrù lọ́dọ̀ wọn tí wọ́n lè rí pé ilé ìbáyìí ìṣòrọ́bù wà fún àìlè súnnà ó gúrí pò níbi súnnà tẹ́bá bí lè jẹ́ tiẹ̀ na bázàbù wọ́n bá lò níbi bá lò nílé gidigan wọ́n jìnà sí wọ́n lè máa wọ́n bá tọ̀ta wọ́n bínú ẹ̀ gidigan a wọ́n bá bọ́ṣàmù wọ́n lè tó àfírí ẹ̀fà wọ́n wọ́n á àìlànà ìdíkìrì والبراءة وأعلن بذكره والبراءة منه وعيره بذكر السوء في المحافل وأغرى به أولي وواسي أفيها إما جارك ومه فويا wọ́dẹ̀ bọ́pàbọ́sẹ̀ kò lára rẹ̀ kódà wọ́n bẹ̀rẹ̀ sí máa bú wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ àwọn ọ̀rọ̀ tí ó dá tí ń bẹ lára rẹ̀ fáwọn èèyàn tó ń bẹ̀rẹ̀ bá sáfún ẹ́ eh? so wọ́n máa bá lò ní bíbálò tó ní agbára báyìí so àbí tó bí wípé àwọn fàyọ hátà wọ́n ma bá lò bẹ́yìí hátà yóò fún bí pé àwọn kó pàrọ̀ bá àwọn yẹn ń a. àǹkọ̀bí ní mazhabi àbí tí ó dùn kúrò níbi mazhabu rẹ̀ tí ó dá yẹn tí táwọn bí fáwọn ó máa bá lò pẹ̀lú bíbá lò tó ní agbára yìí tó bí fáwọn kó pa ọ̀tá tàbí tí ó dùn kúrò tó bí bọ́ra rẹ̀ kúrò níbi mazhabu rẹ̀ tí ó dá yẹn wà tó ìmọ̀ ẹ̀ka pọ́jì yìí àti àtìrà rẹ̀ tí ó dá yẹn tó dùn kúrò rẹ̀. ولم يزل دؤوبا على هذا جاهلا فيه ابتغاء وجه الله إلى أن لقي الله azza wa jalla wọn wá wọn àgbò lórí ìwà yìí wúrú àwọn wà pẹ̀lú àwọn oníjíjà wọ́n lè ń jà àwọn oníjíjà lógun lẹ́ni tí wá ojú rí ọlọ́ọ̀ba tí ìtàbí pàdé ọlọ́ọ̀ba rí ní ọ̀rọ̀ ní tàríkù Dimash bakru bin ja'far buhari abu amr al-muhazzin ẹni tó kú ní ọdún 380 lẹ́yìn hijira lẹ́yìn sallallahu alaihi wasallam qala ja'far bin muhammad al-mu'taz àfọwà ja'far bin muhammad al-mu'taz sọ pé wa kana rahimahullah atar sọ bẹ́ka yìí a rí nínú àtẹ̀kìyìrù lídìí náà lídìí nọ́pọ̀ a rí atar yìí bẹ́ẹ̀ wani wa kana rahimallahu qari'an ana al-layli wan nahar àbá wa gbà yìí wọ́n a máa ka nǹkan nípa ẹ̀sìn wọ́n dẹ̀ máa ka Al-Qur'anu dáadáa ana al-layli wan nahar ní òní gbogbo òru wọn àti lọ́sàn wọn àwọn ti ka Al-Qur'an shadidan ala ali bid'ah wọ́n dẹ̀ jẹ́ nítorí lè kókó lé àwọn oníbídà lórí ẹni tí gbogbo ìgbà tí bá ń ròyìn àwọn sára pẹ̀lú àwọn wàká tó dáa tí ń bẹ lára wọn nínú àwọn wàká tó máa fi ń kún tí wọn kì í dákẹ́ lórí ẹ̀ nínú àwọn wàká tó dáa ó ní pé wọ́n lè kòkó lórí àwọn jíjà wọ́n lè má wọn jíjà jíjà. bẹ́ẹ̀ náà ni alimami asadu ibn qurad rahimahullahu ta'ala nínú risala tí asad ibn musa al-ma'ruf bi asad sunna nínú rìsálà lẹ́tà tí wọ́n kọ sí asad bulburon wọ́n tọ́nu lẹ́tà yẹn pé ní ìlàm ayi wọ́n ni ìyọ́ ma yá mi lọ́mọ́ anna ma hamalani ala kitabati ilayka ma zakaru alu biladika min fadli ma a'taka Allah min infadika an-nas nǹkan tó gbé mi tó mú mi máa kọ lẹ́tà tí mo kọ sí ọ yìí òun náà nìkan táwọn aráàlú rẹ̀ ń sọ nípa rẹ̀ nínú àwọn nǹkan dáadáa tọ́lọ ọba àríkẹlá fún ọ níbi ìmá tí tó gbàtọ́gbà báwọn èèyàn lò wàtó sí hálìjà mímà àbúháùtà mìíràn súnnà àti dáadáa ìṣesí rẹ̀ tó fi hàn nínú súnnà tó wá rí pé òbí súnnà hàn súnnà ló fi ń lò súnnà ìlànà súnnà ló fi rìn wà áìdíjà àti ìmọ̀ wá àlébù rẹ lára àwọn oníbídà lára àwọn dáadáa tí a rí láàrẹ tàbí kọlẹ́tà tí ó rí aláwọ̀ dáadáa kan lára rẹ nínú àwọn dáadáa yẹn pé àríkò òbí tún náà a lè rí pé ọ̀ ń fa àwọn àlejò àwọn oníbídà yọ a rí pé lẹ́yìn pé ń tún náà gbogbo ìdí tún náà tán gbogbo àwọn àlébù táwọn sí ibi tí wọ́n gbogbo aburú wàkàtọ̀ bí zikirika lahum a lè rí gbogbo ìbàrẹ́ ọmọ ń sọ̀rọ̀ àwọn onídíjà láburú ni èyí dákẹ́ nípa wọn wàkàtọ̀ bí zikirika lahum wàkọ́ àníkà a lè rí ọmọ ń fi ẹnu àtẹ́ ẹnu àbùkù lọ́wọ́ bí ní gbogbo gbà ní tá a rí lára dáadáa táwà tó kọ́lẹ́ tàbí ẹ̀rúmọ̀ gíga ọlọ́wọ́ bá ọlọ́ọ̀wà ìlẹ́jẹ́ lálọ́ ní sábàbí láti mú àwọn oníbíjà fún olórí ilẹ̀ wàṣájá zọ́hàrọ̀ àìsúnnà ọlọ́ọ̀bà lẹ́jẹ́ láìlẹ̀ ní sábàbí láti rí fún àwọn alùsúnnà lágbára ọlọ́ọ̀bà lẹ́jẹ́ lálọ́ ní sábàbí ọlọ́ọ̀bà àlékẹ́lá dẹ̀ fún ọlágbára lórí àwọn oníbíyà pẹ̀lú pé òun ti àlékún wọn hàn táwọn èèyàn gbogbo bí kí wọ́n burú sí àwọn bí tí gbogbo bí àìdá wọn ó bẹ̀rẹ̀ sí máa fi àhàn táwọn èèyàn táwọn èèyàn fi dá wọn mọ̀ ọlọ́ọ̀bà fún ọlágbára lé wọn lórí lórí kọ́ ìgbélé yìí wọ́n tó ẹni àlẹ́ yìí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí máa gbú ẹnu àtẹ́lù wọn tó ń yẹ̀yẹ wọn fa'adallahumullahu bi dhalik ọlọ́ọ̀bà àlékẹ́lá wá kó yẹpẹrẹ báwọn oníbíyà pẹ̀lú àwọn tẹ́ta àrídò yìí wà dọ́ọ̀rù bíbíjà á ti lè mú tẹ̀sírí wọ́n wá jẹni tí kò lè jáde síta mọ́ wọ́n jẹni tí ń sápa mọ́ pẹ̀lú bíbíà wọn wọ́n jẹni tí ò lè fi bíbíà hàn mọ́ látara wípé wọ́n rí pé ọ̀nbẹ́ lù òòjẹ kéèkè yìí pẹ̀lú àwọn òun gbóhùn sí àwọn yìí gan ilé ìlà àwọn dáadáa tá ilé ààrẹ tàbí kọ́lẹ́tà sí ọ ẹ̀dá kò tẹ́yìn bá rí ilé lára yẹn tẹ́ kọ́lẹ́tà sí àti máa yé ni àbẹ́ kọ́lẹ́tà sí pálásì yìí náà nígbọ́ láti máa ní àrí so alátẹ̀jùlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kàwọn irú àwọn báyìí àwọn àbá súnnà dẹ̀ ní wọ́n rí yìí ní ìjagun súnnà ní wọ́n rí ní ìwà dáadáa tó lè mú akọ lẹ́kà sí ẹ̀ pé á ah, ah, àbáwa agbọ́wà títẹ̀ ṣe ah, a yi wípé a ọlọ́nikẹ́ la òdodo mọ́lẹ̀ gan ọlọ́nikẹ́ tòkò sódodo gan àwa nífẹ̀ẹ́ yìí nítorí ẹ̀ a pé àwọn a pé ẹgbógbò tí wọ́n gidi gan àbí ó dá ní ìpìlẹ̀ àwọn àwùjọ wa yóò gbẹ̀rẹ́ tẹ́ ẹ́ irú nǹkan ni ilẹ̀ ní wàlá ìlú dáa ni tàbára àfà kan wà lórí pé ó lè máa gan pé ó ń tí ẹ bá gbọ́rú lẹ́kṣọ̀ ọ̀rọ̀ àwọn àfa bẹ́ẹ̀ àtẹ̀rí tíra tí wọ́n kọ ẹ wá pè wọ́n pé a ah, mo gbọ́ lẹ́kṣọ̀ yìí ọlọ́run yọ dá fún yìí o mo gbọ́ lẹ́kṣọ̀ yìí ọlọ́run àtàlékún ìmọ̀ yìí ọlọ́run àtàlékún dáadáa yìí o a rí bẹ́ẹ̀ ṣe ń gbógun tàwọn oníbíyà o a rí wàláì ẹ́ a rí bẹ́ẹ̀ ṣe ń gbógun tàwọn oníbíyà òun ni irú nǹkan tí wọ́n ṣe rèé tí àfa àgbà yìí ti kọ lẹ́tà sí wọn gbogbo eré ìta rí lára yìí rèé wani ní fa'arṣẹ́ ay akhi ya ma dunu ohun máa dunú ọmọ ìyá mi eré ọmọ ìyá mi máa dunú bí tàwábì dáadìkà máa dunú tó ọba lórí tó ṣe fún dùnú lórí tí pé tó ṣe ṣe o àwọn nǹkan bá yẹn yóò tún jẹ́kẹ́ gbọ́ ẹni tí iṣẹ́ lé sí gan pé ah, àmọ́ ní gbogbo ara táwọn ọmọ sọ̀rọ̀ àwùjọ yìí ọ̀rọ̀ tí ó tẹ egun ẹni ẹlẹ́gun ẹ̀yẹ tó máa ń gbogbo ọlọ́run tí ìṣe náà wàá kọ́ra ìṣe kọ́ra ìṣe ọlọ́run ọlọ́run tí tí ìrìn tó mìíràn tó ṣe ṣe ọlọ́run tó lè fi nǹkan wọlé báyìí gbogbo àwọn ọ̀rọ̀ burúkú máa sọ bí ẹlẹ́dẹ̀ ẹ́ ṣùgbọ́n ẹni bá ní sọ báyìí náà àpèjúwe rẹ̀ bí àpèjúwe lẹ́jẹ̀ ni wọ́n ní fa abki aitaki nínú ọmọ ìyá mi máa dùnnú máa yọ bíta wá bí dáríta pẹ̀lú ẹ̀sẹ̀ tí ń bẹ fún tó ṣe ìtọ́bá mọ́rí tó ní wà ìdájá bí i afọ́lá hasanatika mina sọ́láti wà sọ́fíyání wà hajji wà jihad kódà afẹ́kọ̀ọ́ máa ka ilé yìí iṣẹ́ tó ṣe yìí afẹ́kọ̀ọ́ máa ka sí tó lóore jù nínú àwọn tẹ́rẹ tó ṣe kódà ó lóore jù tó ń kí lọ ó lóore ju àwẹ̀ tó ń gbà lọ ó lóore ju hajj àti jihad tó ṣe lọ kí ló fà á nítorí gbogbo àwẹ̀ tó ń gbà ìrun tó ń kí hajj tó ń lọ jihad tó ń ní ládàá ṣùgbọ́n eléyìí tó ń ṣe yìí gbogbo àwọn èèyàn ni ó là mẹ́ gbogbo àwọn èèyàn ló jàǹfààní ẹ̀ ó ní mọ́mọ́ mẹ́jì ti sọ làtọ́jú mọ́mọ́ mẹ́jì lè pé ṣé èèyàn tí ń kírun tí ń ṣe ẹ̀kíkà tí ń gbáwẹ̀ tó ń lẹ nífẹ̀ẹ́ ni àbí èèyàn tí ń sọ̀rọ̀ nípa àwọn onídídà ìmọ́mọ́ mẹ́jì ni èèyàn tí ń sọ̀rọ̀ nípa àwọn onídídà yẹn tí ń gbogbo tí wọ́n ti ń dárúkọ wọn yẹn tí àwọn lè mọ̀ yẹn tí ń lè mọ́ wọn yẹn òun làwọn láìkì ju ẹni tí ń kírun tí ń gbáwẹ̀ tí ń ṣe ẹ̀kíkà fún lọ wọ́n kí ló lè mọ́ ìwé àwọn ènìyàn tó dé yìí pé ẹ mọ̀fẹ́ni tí ń ṣe òun tí ń gbà rẹ̀ nígbà ìdá òṣè yìí ń yẹ òun ní kẹ́lú ní ládàá tí ń ṣe òun abẹ́nìkọ́ba tí yọba pé ládàá rẹ̀ tó ń ẹ̀rẹ̀kọ́ba gbà náà ládàá rẹ̀ tó ń gbà wọ́n ní ṣùgbọ́n èyí tí ń sọ̀rọ̀ nípa àwọn oníbíbí ayé ẹ̀ àǹfààní gbogbo èèyàn gbogbo èèyàn lọ́sàn gbogbo èèyàn yọ́ lára tara jẹ́ ka ilé pé kódà ó ẹ́ eré tó rẹ̀ jẹ́ àbá ẹ̀lọ mójútàwẹ̀ náà dúdà yìí dáadáa ẹ̀lọ mójútó ẹ̀lọ gbẹ́gbẹ́gbẹ́wò yìí gbẹ́gbẹ́wò kọ́ sí lè gbàjúmọ́ káàkì yìí wọ́n ni wà áyínà takọ̀lù hádìí àmàlì wà áyínà takọ̀lù hádìí àmàlì mẹ́kẹ̀ kọ́mà ti kìtàbí láhí wà ìhìyà ìsúnnà tẹ̀rọ̀ sórí wọ́n ni ibi títà ìtóbi tó ibi títà ìtóbi dé níbo ló rò pé iṣẹ́ ìgbà ọ̀bọ̀ ti bẹ̀rẹ̀ níbi ìgbésí ọlọ́wọ́ bá dúró àti súnà lẹ́bi sọ́nà lọ́ọ̀kọ́lá وذكر أيضا ونوض طبقنا أن لله عند كل بدعة كيد بها الإسلام وليا لله يذب عنها ọlọ́wọ́ bá rèé ó ní àwọn ẹni tí tọ́lọ́wọ́ bá máa ń lò láti fi gbogbo ti gbogbo àwọn oníbídí àti gbogbo bídí pátápátá tí wọ́n ń lò láti fi gbéke fún Islam àwọn bídí lò láti fi láti gbogbo Islam ọlọ́wọ́ba àdéjẹ́lá ní àwọn èèyàn tí ẹ̀ tí ń lò láti fi dáàbòbò àwọn nǹkan yìí láti fi gbogbo tí wọ́n àti bídí àwọn àtàwọn tí ń ṣe bídí àyẹn fàṣẹ́nì zálìkà ìwọ náà abẹ́ kó lo àǹfààní yìí wọ́dẹ̀ ilẹ̀ ilẹ̀ súnnà máa pẹ̀lú lọ sí súnnà hatta yakuna laka fi zálìkà ulfa tó fi rí àwọn tẹ́jọ máa nífẹ̀ẹ́ ara yín lórí pẹ̀lú sí súnnà yìí nítafẹ́ kọ́ tó sì fi rí àwọn ìjọ kan tó pé àwọn náà máa dúró sírú àyè awọn tó ń dúró sí tó pé iṣẹ́ tó ń ṣe àwọn náà máa ṣe láyé sí tí ní àwọn èèyàn ka hada tó kájẹ pé àsìkò òkú bá dé bá ọ títẹ̀lẹ̀ bá tẹ̀lẹ̀ tó kú lẹ́yìn àwọn èèyàn tó yẹ kí wọ́n dúró dípò tó dúró tó yẹ tó bá kú tán irú wọ́n ni fayakununa a'immatan ba'daka táwọn náà mọ́ ajé àgbàfà lẹ́yìn tó bá lọ́tọ́ fayakunu laka sawabu dhalika ila yawmi al-qiyamati kama jaa al-athar tí ẹ̀sán bẹ́ẹ̀ ẹ̀sán rúnkẹ yọmù wá bẹ fún ọ títí ọjọ́ ìgbìyànjú àmà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti wá lórí ẹ̀ tó gbogbo ẹgbẹ́ tó wá tẹ̀yẹ̀ tó jù ọ̀nà dáadáa yóò máa ní ládàá gbogbo ẹ̀sìn tó dáadáa yà gbogbo àwọn tẹ́lẹ̀ ojú ọ̀nà ìṣẹ́lẹ̀ ìrìnà sí yàmà ní àbí bá a ti fẹ́ kó ṣe abẹ́kọ̀ orí àwọn èèyàn lórí mọ́sáàbù lórí mọ́náàjì abẹ́kọ̀ orí àwọn èèyàn lórí ẹ̀ pẹ́pẹ́ tó bá kú tán àwọn ẹni ọmọ ṣe ń tẹ́tò ṣe yìí sí ládàá lójú máa bá ọ lọ àdẹ́jí ládàá ẹ kú nígbà tó bá kú tán. fáìmẹ̀l aláàbà fi ọ̀rọ̀ ti wà ní ìyàtì ìwà tó فيرد الله بك المبتدع المفتون الزائغ الحائر ọlọ́wọ́ bá lè kẹlọ́ máa fi ọ́ dá gbogbo àwọn onídíjà padà yóò máa fi ọ́ tako gbogbo àwọn onídíjà àwọn onídìjí náà àwọn tí wọ́n ti dàmú nú ẹ̀sìn àwọn tán gorí kò bí ẹ̀sìn fatakúùnù khalafan min nabiyyika wà á máa wá jẹ́ àrólé ẹni tí ó gba iṣẹ́ ànábì ṣe ọ máa jẹ́ àrólé fún ànábì rẹ̀ فإنك لن تلقى الله بعمل يشبهه torí pé ààrí pé o lè pàdé ọlọ́ọba pẹ̀lú iṣẹ́ kan tó lágbára tó tó kọjọ orú iṣẹ́ yìí iṣẹ́ tí yẹn lè pàdé ọlọ́ọba tó ní agbára jù náà lè ààrí pé iṣẹ́ ní ìkan tó ń bẹ tó lè gbígbọ́ pàdé ọlọ́ọba tó jọ orú yìí iṣẹ́ wo jama iṣẹ́ ká mọ gbogbo ti àwọn onídídíà iṣẹ́ tó ní agbára tó yẹ wa iyyaka an yakuna laka min ahli bid'ah akhun aw jalisun aw sahibun kí sọ́ra má ní ọmọ ìyá náà wọ́n ní bídíà o má ní alábàájò púpọ̀ náà wọ́n ní bídíà o má ní ọ̀rẹ́ náà wọ́n ní bídíà o sọ́ra o iyyaka an yakuna laka min ahli bid'ah akhun aw jalisun aw sahibun وقد وقعت اللعنة من رسول الله صلى الله عليه وسلم على آل البدع torí pé èpè ànábì èpè ànábì ti tẹ̀lẹ̀ èpè ànábì ti wà lórí àwọn oníbíbíà ànábì ti gbé wọn sẹ́pẹ̀ o ẹni tánà bí ti gbé tépè èyẹ bá rú wọ́n sọ̀rẹ́ o àìbẹ̀kọ́ ni èyẹ bá rú wọ́n sẹ̀rẹ̀ ẹni tí pé àlẹ́bí lọ́dọ̀ wọn lórí wọn wà á nà lọ́ aláyàgbá nínú sọ́fàn wàlá àjẹn wàlá pàrìbọ̀ wàlá tàtọ́ wà àti pọ́lọ̀ ọba àlẹ́tẹ́lá kò ní gba gbogbo àwọn ìgbìyànjú wọn kò sì ní fi wọn kò sì ní gba àwọn tí ó rọ́pò wọn nínú náà kò ní gba lọ́wọ́ وكلما ازدادوا بوغا ديبا تاو نيجي ابان لكو كلما ازدادوا شهادا وصوما وصلاة بوغا ديبا تاو نيجي ابان لكو نيجي يجيو تنكا وكانتي ازدادوا من الله فردا بينا نوتو ما وين وما لكو نيجي صلاه الله فرض مجالسهم àwọn àjòkó wọn lẹ́sọ̀nù mẹ́jù rẹ̀ fàfún má jẹ̀bi ìjòkó àwọn onídìí àlàyé ẹ̀ èyí lè bẹ́jọ àmà ìṣẹ́wà àti papọ̀ a ní ọmọ jẹ̀bi ìjòkó wọn fáwọn tó mọ̀jẹ̀ àdìsàwò náà wà àdìlẹ̀hùn kó o ti máa yẹpẹrẹ wọn wà àbẹ̀ẹ́dùhùn kó o máa gbé wọn jìnà sí ọ kà má àbáyàhùn lọ ẹgbẹ́ bọ́lá náà ti gbé wọn jìnà sí ara rẹ̀ àti sáà wa azallahum rasulullah bala bi de bo bi yakpere wọn mo ki wọn ma yakpere wọn wa ayyimatul huda ba'dahum àtàwọn tí wọ́n jẹ́ olùmọ̀lánlá tí wọ́n jẹ́ àgbàfà nínú mọ̀nà lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam azaru tí wọ́n kà yí a rí nínú nahyu anha libni wà bọ́ albidayu wà nahyu anha libni wà bọ́ ní mo já ní page 38 ilé láti page thirty six dé page thirty eight láti orí ọ̀rọ̀ yìí níparí eléyìí báyìí rèé ojú kó sáré pé àwọn àáfàá sóńnà bí wọ́n ṣe máa ń bá wọn ní dídá àrùn ní báyìí nísàmọ́ káàlà tó bá tó di ní ọ̀la ní ìtẹ̀síwájú a fi wọn kó àwọn àáfàá wa afẹ́ kí akókò sí ní ẹwà pé gbogbo àwọn sálàbù wa wàláhì wọ́n ṣe rí lélẹ̀ gbogbo ẹnikẹ́ni wọ́n fẹ́ tẹ̀lé ìlànà sálàbù sọ́ọ̀lì irú àwọn ìlànà tó mọ̀rọ̀ máa tẹ̀lé yìí náà irú àwọn àlàyé tó wọ̀n wọ́n bẹ̀rẹ̀ sí ìrẹ́dì wípé òun làwọn èèyàn wa láwùjọ wa yìí tí wọ́n rí lẹ́yìn ìgbẹ́ tó nira nǹkan tó le tó wò láti máa báwọn ẹ̀rù báyìí wọ́n wá ní ká máa báwọn ẹ̀rù báyìí àpò ìka ò lè rọ́gbọ̀ ẹ̀ kò lè rọrùn wọ́n wá fẹ́ wá bàbí wọ́n fẹ́ wá pààrọ̀ fún mẹ́nhàjì wọ́n fẹ́ fi mẹ́nhàjì àwọn àìsàn mùsùlùmí wọ́n fẹ́ fi rọ́pò rẹ̀ kí ni mẹ́nhàjì wọn ويعذر بعضنا بعضا فيما اختلفنا فيه àjọ máa bára wa tó níbi tá a bá ti jọra wa sẹ́yìn tí tá a bá ti lè yapa ara wa yẹn ẹja máa fojú fòfóra wa ẹja máa fò ó ṣùgbọ́n tí tá a bá ti jọra wa ẹja máa tẹ̀lé láwà papọ̀ àjọ máa bára wa tó níbi tá a bá ti jọra wa bí tó ń bá dúkú bá ti láti ṣe ká máa ẹ́ tó nítorí pé èèyàn láti ráwọn èèyàn ẹ̀ mọ̀ pé abẹ́kọ̀ àwọn èèyàn jọ tó ra fẹ́ gbàjọba àbí ẹjọ́ ti gbàjọba tọ́lẹ́jì politics tẹ̀wọ̀n ó ní ìgbèrò àbí tó ń gbé nínú politics ní majority local vote àbí so adájọ́ tó bá gbogbo ìgbésẹ̀ ọ̀rọ̀ náà bá òun ni ọ̀hún òun ni òní máa kó gbogbo èrò tí òní máa kó wọn papọ̀ àti òní àtàkéwé ẹ́ òní máa kó èrò papọ̀ yóò máa rí àwọn èèyàn lórí ìlànà tó yẹ kí ni ilé ìlànà tó yẹ abẹ́kẹ́ máa rìn bó ti yẹ kí ẹ rí eré ìbáyìí nígbà so eléyìí báyìí ni ìta láǹfààní àti ìlú ti wà lẹ́yìn iṣẹ́ àmọ́ tó bá tún di lọ́la a tún gbìyànjú àdínkù àwọn àtàwọn ìwádìí láti àwọn sáàpù tó mọ̀ títí tó fi sílẹ̀ àti wà wípé mẹ́tàjì wà lè sílẹ̀ tó jẹ̀mọ́ a tí gbogbo àwọn àkókò àwọn àbáyé máa wo ọ̀pọ̀lọpọ̀ wọn bára wọn láyé ṣùgbọ́n yìí pé ìlànà wọn jọra wọn nítorí wípé ìdí kan náà ni gbogbo wọn ní ilé ni wọ́n tó mú lánàá ẹnu wọn papọ̀ iṣẹ́ wọn papọ̀ nítorí pé ìpìlẹ̀ tí wọ́n ti mú ìlànà wọn ó ti fi ń lo òun papọ̀ gbogbo ẹni tó bá ti ń mú ìlànà bẹ́ẹ̀ táwa náà bá ti ń mú bẹ́ẹ̀ ẹ̀rí bá máa jọ wọn kò yí bá rí sí ṣò ẹ́ rí pé gbogbo àwọn tí wọ́n jẹ́ àbá òfin náà láwùjọ wa náà lórí náà ẹ̀rí bá wọn náà rí kòkò mọ́ níjà wọ́n ti ń jọta ní o àwọn tí wọ́n rìn ìlànà wọn tó ń pè ìpìlẹ̀ kánà lọ́pàá lọ́pàá papọ̀ àwọn wo ni máa ń lẹ̀ pẹ̀lú àwọn oníbíjà tó máa ń bá wọn ṣe ẹ̀rí pé àwọn oníbíjà bíi tiwọn náà ní àárẹ̀ kan ní se sọ̀tọ́rọ̀ bá fi ọ̀rọ̀ àwọn tí ó sáré nìkan fún wa sọ̀rọ̀ bá lè gbá fi ẹwọ́ ìdíkà sọnù tí wọ́n ń sìn sọ̀rọ̀ bá lè gbá fọwọ́ di bí a sọnù sọ̀rọ̀ bá lè gbá fi oníṣẹ́ nìkan fún wa lórí bí a sì máa bẹ láti lọ sẹ́kù lórí mẹ́ta ju àìsí ẹ̀kẹ́ tẹ̀mọ́ a lórí mẹ́ta ju sálàkù sọ́ọ̀rẹ́ títí di àsìkò tí ọmọ ìwà ìgbéra tí òun ẹ̀kọ́ kan wá sí ọ̀dọ̀ wípé èyí ta sí láyé náà ó tó àbẹ̀wò ìwà ìgbéra tọ́ba tọ́ba tọ́ba ìgbéra bá padà wá ní kí àṣìkò wá tó láti lọ pàdé ọlọ́run bá ọlọ́run bá ìjọba kí ó ní kí á rí gbogbo àwọn táyé ṣe yìí ó ní ká rí ẹ̀sán rẹ̀ lọ́dọ̀ rẹ̀ lọ́la ẹ̀rẹ̀ lọ́bọ̀. àyè ìrẹ́lá láǹfààní àdúgbò sí àwọn ìṣẹ̀lẹ̀ ilá ìtàlíbà pẹ̀lú ọ̀rọ̀ jẹnẹrétọ̀ àbí àti síkà so ẹjọ́ tí ọlọ́run bá so a ní yí olókun jẹnẹrétọ̀ yìí so àti síkà ti ara fẹ́ràn náà so ìjọba ìjọba gbogbo ẹ̀kọ̀ọ̀kan wa ní àfihàn uh, insyaallah nanti ini jualan siap kembali سبحانك وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك والسلام عليكم ورحمه الله وبركاته ஆயிரம் ஐந்து ரூபாய்